زاد مسلم لا يذكرون بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم في أول قراءة ولا في آخرها وفي رواية لأحمد والنسائي وابن خزيمة لا يجهرون ببسم الله الرحمن الرحيم وفي أخرى لابن خزيمة كانوا يسرون وعلى هذا يحمل النفي في رواية مسلم خلافا لمن أعلها وأن نعيم وأن نعيم المجمع قال صليت وراء أبي هريرة رضي الله تعالى عنه فقرأ بسم الله الرحمن الرحيم ثم قرأ بأم القرآن حتى إذا بلغ الضالين قال آمين ويقول كلما سجد وإذا قام من السجود الله أكبر ثم يقول إذا سلم والذي نفسي بيده إني لأشكركم صلاة لرسول الله صلى الله عليه وسلم رواه النسائي وابن خزيمة وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قرأت إله bẹ̀rẹ̀ kí wọn kò túmọ̀ sí wípé kọ́dà ní jẹ́jẹ́ wọn ìwé kankan lánà sọ̀sọ̀ bẹ́ẹ̀ wọn máa bẹ̀rẹ̀ kí o kéke pẹ̀lú alihamudulilayi ọ̀bí láàrin kò sí síbi tí lánà ti sọ yìí pé yìí sọ̀ kankan nítorí pé yé wa lè mà náà làwọn sọ̀rọ̀. بدأ تكيو سوكي من يبقى مؤمن كتجوا الحمد لله رب العالمين ilé yóò tọ́ka sí pé wọ́n sọ ọ̀kankan jẹ́jẹ́ torí di eléyìí kò ṣeéṣe kéèyàn fúnra eléyìí tẹ̀ lórí wípé á kàn bẹ̀rẹ̀ sí ké pátí àná kò sí ń dáwọ́ jẹ́jẹ́ yàtọ̀ sí eléyìí a tún mọ̀ wípé ana ẹ̀mí ẹ̀mí àdé ṣe tó wá nínú àwọn àdéhùn mi dà ìró tó fún wa nínú àdéhùn yìí kò tún tó wá nínú àwọn àdéhùn mi dà gẹ́gẹ́ bí ẹgbẹ́ ọ̀rọ̀ àbí ìwà ó lè lọ bí dájú láwọn ń ṣàkíyèsí ká nàbí máa ń dákẹ́jẹ́ síwájú fún tó bẹ̀rẹ̀ sí ní kájọ́ anáṣẹ òṣìṣọ fún agbóhùn ìdákẹ́ sẹ́mántì ọ̀gbọ́n ọ̀gbọ́n alhamdulilayi tòlótòló di eléyìí alukólo hakama ẹnu ntí kálukú mọ ló sọ fún wa ó sì ti dájú wípé ntí mọ kò sẹ́yìn nínú àìmọ̀ kò sí gánà torí pé ẹni tó mọ ọ̀rọ̀ rẹ̀ ju tẹni tí ò mọ̀ lọ torí ẹ ẹni tó sọ pé kò sí ọ̀rọ̀ rẹ̀ lágbára tó tó sọ pé ń pàápàá jùlọ nígbà tẹni tó sọ pé ń bẹ sọrẹ́ẹ̀lì fi ìdí bíbẹ rẹ̀ múlẹ̀ eléyìí wọ́n túmọ̀ sí pé kò tó láti fi sẹ̀rí nínú ẹgbàá wa mi èsì Muslim dágbà wá ọ̀rọ̀ Imam Bukhari tó ní àti Muslim àdéhùn náà gbà wá pé kánú yẹtẹtẹ xún ọ̀sọ̀rẹ́ tàbí alhamdulilayi rabbil alamin ó wà mujmal wọn máa ń bẹ̀rẹ̀ kí wọn pẹ̀lú bisimilayi rahman wọn máa ń bẹ̀rẹ̀ wọn pẹ̀lú bisimilayi pẹ̀lú alhamdulilayi rahman ni wọn jẹ nǹkan kan tó ṣe é pé àlàyé ti mẹ́mbẹ́ tó nǹkan ìlọ́kà ló jẹ́ kí tí a máa ń wá ẹ̀rí nǹkan kan nínú nǹkan tí ń bẹ nù ṣẹ̀ríà yìí kò tó títí ká rí àdìsẹ́ ọ̀kan ká kó ti parí àtọ́jú ló ti gbà ọ́ kó tó ẹ gbọ́dọ̀ wo ti gbà ọ́ torí pé àlékún ọ̀nà wà nínú àwọn ẹgbà wa mi àdínkù sì máa wà nínú àwọn mi bàtú bá wà wo gbogbo ẹgbàá wa tó dá lórí nítorí ọ̀fẹ́ sọ yẹn wàá rí i pé àwọn nǹkan tó jẹ́ béèrè tó béèrè tó béèrè tó lè lára yẹn àwọn wa mi ẹgbọ́n wọn lọ́dọ̀ mùsùlùmí tẹ̀ ó ní àlékún wa ń bẹ̀ pé láyé kúrò ní bisimilahi rahman rahim fi awwal qira'atin wala fi akhiriha. ǹjẹ́ àná ti ń sọ ó ní pé wọ́n yẹ ṣe bisimilah níbẹ̀rẹ̀ kéwú tí wọ́n kọ́kọ́ máa ń ké lẹ́yìn allah akbar yẹn fatiha wọ́n yẹ ṣe bisimilah lórí súrà tí wọ́n kà yìí yẹnni wọn kì í pati àlàsà wọn ò ní ṣe bisimilá a ti ma pé àìṣe ليس نفيا لدعاء الاستفتاح kọsọ pé wọn ṣàdúrà sí irun nǹkan tó nǹkan sọ nípa kí ó tó máa ń ké lórí irun ni pé wọn ṣe bísímìlá ǹjẹ́ tó wọn bá ṣe bísímìlá tí wọn ṣe a'udhu billah ó súnmọ́ tó ṣe ṣe íńtánẹ́ẹ̀tì tó ń sọ náà ni pé wọn ṣe a'udhu billah wọn ṣe bísímìlá alhamdulillahi rabbil alamin náà. tọ́ nínú rìwáyà mi tí màmá ahmed àti nàìjíríà ti mú kùsẹ́yìn màtí wọ́n gbé jáde أنس لا يجهرون ببسم الله الرحمن الرحيم لا قال لا يذكرون ويوي بسم الله نبركه رواية لكجي أني وكي كون سوكي قالوا بسم الله الرحمن الرحيم ما تقرأ ما يكون ما تقرأ ما كي وي أتمنى يكون سوكي ẹ̀yin sì ti mọ̀ pé àìgbóhùnsókè kò túmọ̀ sí pé wọn ò wí torí ẹ̀ nínú riwaya mi ibn Khuzaimah kánú yusirrun wọn a máa wí jẹ́jẹ́ àti wọn ìgbóhùn sókè kí ni yapa kò sí yapa wọn a máa wí jẹ́jẹ́ àti wọn ìgbóhùn sókè. wọn a máa jẹun wọn yé fẹ́ bí para wọn tọ́takura tọ́takura tòní wọn máa jẹun náà ni wọn yé ṣe kíni wọn yé fẹ́ bí para wọn náà sì ni wọn máa jẹun torí ẹ ó ní wọn kì í gbóhùn sókè ibì kan ó ní wọn máa ń wí jẹ́jẹ́ ajẹ́ nínú rìwáyà Muslim tóní la yadhkuruna bisimilahi rahman rahim wọ́n yìí sọ bisimilahi rahman rahim ajẹ́ pé ìtumọ̀ rẹ̀ á fún ní ìtumọ̀ tó wà nù àwọn àríwáyà mi ìgbé la yajharu wọ́n ewé sókè ni yusirrun wọ́n máa wí jẹ́jẹ́ ni pẹ̀lú eléyìí á rí pé gbogbo àwọn àdéhùn yẹn kọ́ wọn takora wọn. tẹ̀lé ìtumọ̀ sí pé ǹjẹ́ hànà central láti sọ fún wa bí òní wí pé anabi máa ń bẹ̀rẹ̀ kí wọn tí wọn bá ké lórí ìrun pẹ̀lú bisimilahi rahman rahim bó tilẹ̀ jẹ́ pé wọn kì í wí sókè wọn kì í wí sókè àìkò sì wí sókè pé wọn èwì wíwí jẹ́jẹ́ pé wọn èwì eléyìí á jẹ́ nǹkan kan tó bí ìyapa láàrin àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà ìjẹta máa ń ka kí ó nínú ìrún sáàsì bisimilahi rahman rahim bàbá mi sọ bisimilahi rahman rahim tó a dùn ká tó ké alifatiha eléyìí ọsẹ nǹkan ìyapa ẹnu pàápàá jùlọ lọ́dọ̀ àwọn olùmọ̀tò ń sọ páàkì fatia malik shafi'i ahmed àti imam abu hanifa nù riwaya lẹ́yìn tẹnu wọn ti kò lórí wípé àkàjá ńlá kì fatiha àgbọ́dọ̀ ká ní àkàdé àyà rẹ̀ mélòó ni méjì méjèèjì gbọ́dọ̀ pè kátó pé yẹn ké fatiha torí lásán dáadáa liman lam yaqra bi ummil kò sí irun táàkì táàkọ́ lálàáfíà lópin ìgbà tó bá ṣe pé kíkí lèèyàn kì í láìké bá a ti hà tẹ́lẹ̀ ìbá yé wa ǹjẹ́ tá a bá kí àbọ̀ fatiha tọ́wọ́ fi nǹkan yàtọ̀ sẹ́ni tí ò kí rárá bí òfin nǹkan kan yàtọ̀ sẹ́ni tí ò kí rárá nítorí wípé sọ́rùkù bá ọ̀bì ha kẹtẹ́rìkì ha kúlì ha tó bá fi apá kan nínú fatiha sílẹ̀ ó dàbí ìgbà tó fi gbogbo fatiha sílẹ̀ ìjọ tó bá rí báyìí ṣé bísímìlá yẹn sára fatiha sí ni àbí ìsára fatiha ara tó bí apá lọ́dọ̀ Imam Shafi'i rahimahullah wọn ni ara fatiha ní basmala torí rẹ̀ adìlẹ̀ ayé eléyẹ̀ kọ́kan nínú ẹ̀kọ́ ṣẹ̀ríà ní ibi tí wọ́n ti ń kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ nípa alukur'an ìyẹn ni wípé kíkà àwọn ayé alukur'an ká nọ́mbà àwọn báwo láti nọ́mbà àwọn ìyapa wà láàrin àwọn olùmọ̀ nípa basmala níbẹ̀rẹ̀ fàtẹ̀hà apá nínú wọn ńlá ayé àkọ́kọ́ nínú fàtẹ̀hà. nígbà táwọn míín wò pé basimala ńkọ́ kìí sáyà ní ìbẹ̀rẹ̀ fatiha kò sí ìyàtọ̀ láàrin basimala tó bẹ̀rẹ̀ fatiha àtàwọn basimala míín tó bẹ̀rẹ̀ àwọn súra míín táwọn èyí tó bẹ̀rẹ̀ súra míín ò bá ti jáyà nínú àwọn súra yẹn adẹ́gbẹ́tì bẹ̀rẹ̀ fatiha ńkọ́ kò ní dọ́tọ̀ lónìí eléyìí ọjọ́ ọ̀rọ̀ àwọn ètò pọ̀ jù nínú àwọn àwọn kan sọ pé àyà nítorí ibòmí wọn sọ pé alihamudulilayi láàyà alákọ̀ọ́kọ́ sábà pè ní àyà àti sábà kírun sábà ṣe bisimilayi àti kó a ti àwọn àmọ́ sábà ní kìí sáyà sábà bẹ̀rẹ̀ pẹ̀lú alihamudulilayi àti pé kò sí tó sè rùn wá sábà tẹ̀ wá pè láyà tó ti dá ọ́ tán kábẹ̀rẹ̀ fatiha láì ṣe bisimilayi. lọ́dọ̀ ìmáàmù Malik bẹ́ẹ̀ ni a ní ṣe bísímìlá nítorí àwọn àdéhùn wọ̀nyí. kọ́dà gan nínú àdéhùn Abdullahi ibn Mughaffal radiyallahu anhu ó lóun kírun níbi tí bàbá òun gbé wà wọ́n á bẹ̀rẹ̀ sí ní kató pẹ̀lú bísímìlá bàbá òun á ní iyyaka wal hadath fún àdáda rẹ̀ ìdí ni pé mo kírun lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam abubakar àti umar bọ́yọ̀ dàpọ̀ ọ̀gbọ́n oníkàlùkù wọn bẹ̀rẹ̀ wọn ni pẹ̀lú alhamdulilayi wọn kì í sọ bisimilah sọ́ra fún àdàdà rẹ̀ bàbá ó ṣeéṣe kọ́lẹ́kọ́ àdàdà rẹ̀ tó wọ bẹ̀ ó ní bí ọmọ ti ṣe gbóhùn sókè pẹ̀lú bisimilah tí òwú jẹ́jẹ́ gẹ́gẹ́ bí àwọn tàbí ti gbọ́ kánà bí òwú sókè. ó sì lè jẹ́ bàbá gbà lérò ní pé rárá o ànábì ìjẹsẹ̀ rárá níbẹ̀rẹ̀ kí o alhamdulilayi náà wọn bẹ̀rẹ̀ gbogbo eléyìí ló ṣe ṣe. tí ìmáàmù ṣáfẹ́ sọ ni pé àwọn bísímìlá torí pé àyà fi fa àtẹ̀ hàn tí wọ́n á jẹ́ pé kí ó dáàbì gbóhùn sókè ní sókè pẹ̀lú rẹ̀ náà tí wọ́n الحمد لله رب العالمين ب ما هو شافعية ما يصير ما شاء الله طب أنت ما يصير أنا جوتوا جنرال ورث ورث لا مالي يا يعني شو أم ماني با بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ó wù ọ bẹ́ẹ̀ lónìí kí lọ́pàá tó fi wù ọ eré ni tìbẹ́sì lélẹ̀ ọ̀yọ́ kó wù ọ láì lẹ́rù gbogbo àwọn fọ́ọ̀bọ̀ yẹn kẹtẹkẹtẹ yẹn kò ráyè dúkùú nù ṣẹlẹ̀ àfáwọn tó bá ní mà sẹ́lẹ̀ jẹ́ ìyapa tó wà nípa bẹ́tìmẹ̀rẹ̀ ṣùgbọ́n ìdọ́dọ́gba gẹ́gẹ́ bí Imam Ahmad ti sọ ó ní bí máa ti bẹ́tìmẹ̀rẹ̀ ní ìbẹ̀rẹ̀ tí kí bá tà á ṣùgbọ́n ká máa ṣe jẹ́jẹ́ bẹ́ẹ̀ bí àwọn àdìsí tẹ̀lé ká máa ṣe jẹ́jẹ́ níbi tá a bá ti kí ó sókè gẹ́gẹ́ bá ti ṣe máa ṣe jẹ́jẹ́ níbi tí a ti fẹ́ kí ó jẹ́jẹ́ tẹ́lẹ̀ náà ká máa ṣe bátímálà jẹ́jẹ́ eléyìí ló fà ló fi jẹ́ pé fún gbogbo ọdún gbọ́ọ́rọ́ sáà náà ló fi kí ọ̀run èèyàn mélòó náà wọn kàdé lọ́sọ̀ fún wọn pé kéésì pé wọn kì í wé sókè gẹ́gẹ́ bí Anas ibn Malik kọ̀ọ̀kì ọ̀lá ọ̀hán kò fún ara rẹ̀ ti ti sọ. àwọn tàbí ìgbọ̀ torí rẹ̀ nígbà tó bá ti dùn àwọn olùsíta tó ti ẹsẹ̀ àárẹ̀ tó ti ti bàtúmọ̀lá gbogbo ẹ̀ jẹ́jẹ́ nígbà tá a kàn bọ̀ ni alhamdulillahi rabbil alamin tẹ́lẹ̀ ìjẹun ti jẹ́. báwo aláṣẹ wí oúnjẹ nígbà tó ti pé ìyàpọ̀ ẹni bẹ lórí pé àyà ni àbí ìta àyà. tí ọ̀yẹ́ ká wúwo náà sókè níbi tó ti yẹ ká wúwo sókè náà tó tó tọ̀ omirna bilẹ̀tìbá wọnú ìyìnà àmìlẹ̀tìdá níta fi pa wá ẹni ká máa tẹ̀ láṣẹ wọ́n ti kọ̀ fún wa jẹ́ aládàáda lè ọ̀gá tọ́nà fẹsẹ̀ rán bí sẹ́mi àti ẹ̀mí kó wàá làwọn tó ayà ní aláìgbọ́ wa torí di bẹ́ẹ̀ la lẹ́yìn eléyìí bisimilahi rahim yẹn ǹjẹ́ àyà ni àbí eléyẹn nínú ulumul Qur'an ni wọ́n ti ń ṣèwádìí rẹ̀ the science of the Qur'an níbẹ̀ ni wọ́n ti ń ṣèwádìí pé ìwo láyà wo ni ìsáyà bó tilẹ̀ jẹ́ pé ẹnu gbogbo olùmọ̀ Islam ó kò lórí pé bísímìlá áyà ni nínú suratul Naml níbi tí wọ́n ti sọ pé innahu min Sulaiman wa innahu bisimilahi rahman rahim bisimilahi rahman rahim bẹ́ẹ̀ juz'un min al-ayah ìpín kan ní nínú áyà ni ṣùgbọ́n gbogbo bísímìlá yòókù ìyapa wa ti fatiha ìyapa tó wà níbẹ̀ tún lágbára ju àwọn yòókù lọ. Al-Imam Ibn al-Arabi rahimahullah wọn ní ọwọ́ kó wọ́n ṣe ìyapa lórí gbèsè bísímìlá ááyà ni níbẹ̀rẹ̀ fatiha àbí ìsááyà ó ti tó láti sọ pé kì nítorí pé Al-Qur'an la yukhtalafu fi wọn kì í ṣe ìyapa nípa tó bá dára Qur'an ìgbà àyà ni ṣé alihamudulilayi tí wọn ṣe ìyapa nípa pé àyà àkọ́kọ́ náà bí ìta ẹ ọsẹ tó ṣe ìyapa nípa pé ṣé àyà ni àbí ìta ẹ tontorí ẹ ìyapa tó ti wáyé nípa pé ṣé àyà àyà kanu sọlọtù fàtẹ àni bisimilá àbí ìta àyà kanu ó tó láti sọ yìí pé kì í nítorí pé gbogbo ní tó nínú Al-Qur'an ni wọn ṣe nípa rẹ bẹ́ẹ̀ níbi làwọn sáré kọ síwájú àwọn súra pẹ̀lú àti ànábì sallallahu alaihi wasallam ní ló fà á ní wọn ti kọ́ sí ìbẹ̀rẹ̀ súra ti Tawbah bara'atun min Allahi wa rasulihi. torí kò náà lórí kò kọ́ síbi kò náà lórí kò kọ́ síbi kó láti wá bínú kọ́ ìgbà wa gẹ́gẹ́ bí ẹni tí ó ní làákàyè làákàyè rọ́. tẹ́lẹ̀ àfihàn wáyé pé ìyapa tó wá nípa bísímìláì nìyẹn torí àmọ̀ sí bísímìláì ووانين يقاور نعيم المجمر ونصليت وراء أبي هريرة ممكن لي لي أبو هريرة رضي الله عنه فقرأ بسم الله الرحمن الرحيم أبو هريرة واكي بسم الله الرحمن الرحيم لينا قرأ بأم القرآن أوكي فاتحة títí توفي fi kàdé wọ́n قال gbọ́ọ́lẹ́ Abu Hurairah ní àmín ní gbogbo ìgbà tó bá ti forí kalẹ̀ àti gbogbo ìgbà tó bá ń dìde láti jókòó ó máa ń sọ pé Allahu Akbar tí ó bá lọ forí kalẹ̀ àti tí bá ń dìde láti jókòó ní máa sọ pé Allahu Akbar lẹ́yìn ìgbà tó bá wá sálámà yóò máa sọ ìgbé mo fi ọlọ́run ọba sẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ fi ṣe ìbúra ìgbé inni la ashbahukum salatan برسول الله صلى الله عليه وسلم èmi lẹni tí ó fi irun ju ànábì jù láàrin èmi lẹni tó fi irun ju ànábì jù láàrin rọwọ́ àbùn Nasa'i wọ́n Ibn Khuzaymah Nasa'i àti Ibn Khuzaymah ló gbà wá kódà nínú ẹgbà wa kan àbúrò rẹ̀ ṣe bẹ́ẹ̀ tako èèyàn púpọ̀ nínú àwọn tàbí ọwọ́ àwọn adùn ni èmi tẹ́rì ọ̀rọ̀ tó ló fi bẹ̀rẹ̀ èmi tẹ́rì ni mo ma ni mo bìrún ju ànábì jù láàrin àkọsíjà ah, ẹ ti kárí ẹgẹyìn ẹ ní ti gan ló gba abẹdẹ wọn tó ẹ kárí nínú yẹn ó sókè àwọn nínú adé tèé akọni pé àwọn sáà bí yẹn. lọ́nà fáwọn fẹ́ sàlàyé ẹ̀sìn báwo la Ànábì sallallahu alaihi wasallam ti ṣe ṣe wọ́n á máa ń sọ ọ̀rọ̀ tó ṣe é gbé wọ́n tọ́ka sí kó wù wọ́n ká ló ń mọ̀ kọ́ mẹ́sìn kó sì máa ṣe níbàámu pẹ̀lú lànà Ànábì sallallahu alaihi wasallam eléyìí tó ṣe pé tí àwọn èèyàn ayé ìwò yìí bá sọrú ẹ̀ ohun tó súnmọ́ jù ni pé wọ́n ti kárí. ṣùgbọ́n níta wọn sáré kẹ̀lá àwọn ò ṣe kárí mi wọ́n ń ṣe hàn àwọn èèyàn ní kí wọ́n lè bá kọ́ sí bóòlù àdébí sọ̀rọ̀ wá àdùsọ́là ti ṣe kí ọ. ẹ̀yin ti mẹ̀fẹ́ dánìkan bá ń dánú fọ́nù lónìí mímí à mí ni mo mọ̀ ọ́n kí jù tí òun mi jọ tànábì jù láàrin yín sẹ́yìn pé tó súnmọ́ jù ní kárí mi. tòṣùgbọ́n àwọn sàábé àwọn arígbá kúránì ti ń sọ̀kalẹ̀ wọ́n sẹ̀mí pẹ̀lú àdébí sọ̀rọ̀ wá àdùsọ́là wọ́n rí báwo ló ti tẹ̀ ó dínà kọjá pé kárí mi ni wọ́n ń wọ́n ń ṣe ni nítorí káwọ lè bá gbẹ sí i ká lè bá pọ̀ sí i ànábì Muhammad sallallahu alaihi wasallam torí tí sàábé tí ọba ṣe hàn wá kó demonstrate rẹ̀ táni ọba tún demonstrate ẹ̀ fún wa ta ló tún ní chance irú ètí sàábé ni kò sí tàbí ìrùn gan wọn chance ti sàábé ni kátó wá pa àwọn àjọ gbẹ̀ǹdò nàmbà kí n la bọ́ sí lọ́nà so eléyìí bá bákan náà ẹjọ́ kírun lẹ́yìn Abu Hurairah Nu'aym al-Mujmir ó ní òun gbọ́ tó sọ bisimilahi rahman rahim àti lẹ́nu kẹ̀kẹ́ kọ́ta eléyìí túmọ̀ sí wípé àwọn sáábì ntí ọba náà sí wọn wípé kò rí bẹ́ẹ̀ tó sì ṣe é ti kọjá bẹ́ẹ̀ pé tàtà rògbé wa ẹ̀wọ̀n káwọn sáábì tó pọ̀ jù wọn ò gbà pé ànábì ló ti bísímìlá níbẹ̀rẹ̀ kí ó wà àbúrò rẹ̀ rà ní ìsìn ló sì mú tuntun dé yìí ó bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìlá rahman rahim àwọn sàábí tí wọ́n gbọ́ wọn àtakò ó túmọ̀ sí pé àwọn sàábí kì í sàtakò nítorí àtakò kódà kó fẹ́ kó jẹ́ pé tí wọ́n gbọ́ nǹkan kan ní táwọn ò nímọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n tó ṣe é ṣe kọjá bẹ́ẹ̀ tó ṣe é ṣe kọjá bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ṣe é ṣe kọjá bẹ́ẹ̀ tó sì jẹ́ bẹ́ẹ̀ lódodo asọ̀kú bisimilahi rahman rahim ní gbóhùn sókè wò gẹ́gẹ́ bí Abu Hurairah bó ti ṣe wí níbí báyìí ó ń tọ́ka sí pé lẹ́ẹ̀kan láàrin anabi sọ̀rọ̀ àti ọ̀la máa ń gbóhùn sókè wí bisimilahi rahman rahim wà ilá ọ̀rọ̀ Anas ibn Malik ó ń tọ́ka sí pé ètò wà jẹ́nẹ́rà ẹni pé gbóhùn sókè wì kì gbóhùn sókè wì torí ẹ̀ a ti mà ike títà lóko bá mọ̀ náà ni ọ̀sùn àbúrò rírà ni pé lẹ́ẹ̀kan rí ànábi ṣe bẹ́ẹ̀ òun náà ti ṣe bẹ́ẹ̀ oṣù tó burú bẹ́ẹ̀. lẹ́yìn bisimilahi rahman rahim lànàbí wa ké fata eléyìí ń tọ́ka sí pé gbogbo ohun tábà ń kíkọ́ tábà ké fata à ń tanra wa jẹ gbogbo ohun tó bá kí tó bá ké fata à rẹ jẹ gẹ́gẹ́ bí mọ́mù kan tí wọ́n ní kírun fáwọn wọ́n á bẹ̀rẹ̀ ẹnu ẹ̀bẹ̀rẹ̀ ẹnu bí ó ti ṣe àwọn ọ̀rọ̀ gbọ́ lọ́ba dànù lé sọ̀rọ̀ àti fàtì lé fàtì ní nkà اللهم صل على محمد الفاتح والخاتم والناصر الحق بالحق والهادي كده àwọn yẹn ti fi tọ́tù sí àmì àwọn tí ọmọ gan an kà fún òtún wọn gbọ́ ni àwọn kan wá wà táwọn lóye náà ti gbọ́ bí ké sọ̀rọ̀ àti pàṣẹ fún ìyàwó ajáde mọ́ṣáláṣí àti ṣé tí òun kàn ní kí wọ́n fẹ́ràn ara wọn wọn ò fẹ́ dáadáa fún mi làgé bóyá látàrí òye wọn tí ò tó nǹkan yìí títí lọ́yọ̀ fún wọn sọ pé tọ́ irun ti di nǹkan mi báyìí o lépa títà ń kéye tara rẹ o tó yé tẹ̀wọ̀n kéèyàn púpọ̀ náà wọ́n jà rọ̀ ẹ̀ bàbá wọn kà sí ọ̀sẹ̀ jáde ní wọn lọ sí tọ̀ ké fàtẹ́hà títí lé wọn lọ́mọ. الضالين ما تأكدوا لي لي أنا بني آمين آمين ẹ̀ríkẹ́ a tó wà ń bẹ̀ àmì fàágùn wà lórí ẹ̀ mìín mìín òun sì ti di mádùn àárẹ̀ fún lẹ́tọ́kọ̀ ẹ̀ríkẹ́ àmín tẹ̀bá ti wọ nùn tó wà ń bẹ̀ yẹn onífàtà ṣùgbọ́n a kì í pè é nítorí pé láyé gbèdéko bìsàkínú bìsàkínú wà láyé kọ́kọ́ alẹ́ mùtàhárìkì a kì í bẹ̀rẹ̀ pẹ̀lú tó jẹ́ pé sùkún lọ́wọ́ lórí ẹ̀ kò síbà ti lè pè é ló ti jẹ́ aluwalẹ̀ wàyí láàlú ọ̀sùn ni pé kò sí haraka kankan lórí alẹ́ kílùwalẹ̀ kílùwalẹ̀ tó ṣe é pè ìwọlẹ wọn pe àbẹyẹ fẹẹ dákú torí rẹ wọn mú alifu amẹ yẹn wọn fi fatasi lórí torí pé hamzatul wasl ni wọn á fi fatasi lórí torí kó lè bá a ṣe é pè wọn sọ pé alwalad alqalam alyawm àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn kì í bẹ̀rẹ̀ pẹ̀lú sáàkìn nítorí bá jẹ́ pé sùkún lọ́wọ́ lórí ẹ̀ lédè ládùá wa gẹ́gẹ́ ti jẹ́ pé a kì í dúró lórí haraka torí ẹ̀ ò ní sọ pé ẹ́ẹ́. ara tá a lè sọ pé kẹ lọ lè fi o ẹlòmíì ní ìsìn yóò máa yóò máa ṣàgídí tí bàbá kan ní ẹ̀ẹ́dì kátíà lórí náà ni òun á sọ pé amínà ẹ ló ń sọ sọkúsọ sọkúsọ ni bàbá ẹ kẹ lọ lè kí o fa ló tẹ bá lọ lè kí o bẹ̀rẹ̀ sí mà wọ́n á ní amínà ẹlòmíì ò tún ṣe máa amínà nígbà tí àwọn ọmọ tí ń kọ̀ fún bá pọ̀ yóò tún wá máa wojú pé amínà tẹ bá fẹ́ sí kẹ́ẹ̀ àdúgbò lọ sí abẹ́ yẹn náà kí ẹ bá ti mú bí ẹ bá ti mú bí mẹkurofó lẹ́kọ̀ọ́ gbà ẹ bá gba mẹkurofó lẹ́kọ̀ọ́ gbà gbábìlà dànù bàbá yìí kọ̀ fẹ́ gbọ́rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ so àwọn ọmọ wo pé tọ́wọ́ à ń bẹ̀ torí kí o ti yàn àbọ̀ kí o ní yóò pé kí o tà wọn àwọn kó àwọn dáadáa torí àwọn kí àdìtú káwọn tó kó geere fa orí àmì náà ìgbà ìgbà tí a ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn ṣe sọ pé kí ni àmì náà nàmbà àbọ̀ yóò fi máa bá yín pé àbọ̀ rẹ̀ ní torí ìdajì tí ó lẹ̀ ké lẹ́yìn sọ pé àmì ẹ̀gbọ́n kan ọdún bá tí a mọ̀. tó lédè lágbá wọn kì í dúró lórí haraka haraka ó di kí ni sùkúùn tó lè lásọ pé àmì. eléyìí tó kàn èkejì àmì fàákùn ti ń bẹ lórí alif yẹn a lè mú kúò kọjá fatah lásán káwá sọ pé kí ni àmín gbogbo ìjọba ẹnu méjèèjì ọdọọgba èdè lábára tó kò sínú èdè mi gbogbo èdè mi ti bá ti gbọ́dọ̀ sọ pé àmín bí yorùbá àmín bí haúsá èmẹ bí àwọn òyìnbó ẹ àtàwọn tí wọ́n ń tètè wọn gbogbo eléyìí ń bọ́ wọ́n ti mú lédè làbà lédè làbà ló ti wá pé àníyàn ìtumọ̀ rẹ̀ ni ọlọ́ọ̀mọ tẹ́jì wọ́n náà gbàdúrà wọn ìtumọ̀ àmì nínú òfin ṣẹlẹ̀ à ẹni tí ń ṣàdúrà làbẹ́ni tí ń sàn àwọn méjèèjì ní bẹ́ẹ̀ lọ. yẹn kéka tí ìmáàmù sọ yìí pé. الحمد لله رب العالمين غير المغضوب عليهم ولا الضالين سين تو امين بو ايدا جو بيرو ما كنت انا في وانا ني كي باتي أنا او كي باتي اكي انا ابا سلطان بن موسى عليه السلام يا موسى قد اجيبت دعوتكما وموسى اتي بوا دعاء ايميجيجي ايميجيجي باو ان يعني في موسى تهارون torí musa ń bẹ lọ́n haruna ẹ̀sẹ̀ àmì ọlọ́run àni àti gbọ́ àdúrà yìí méjèèjì ó túnà sí pẹ̀lú tẹ́sí àmì náà kọ́ yẹ́dù òun náà sàdúrà tán tọ́ba àkó túnà sí pẹ̀lú kẹ́kẹ́jọ kẹ́ni káwọn kan máa ṣe àmì òbí àti máa ṣe ń di sáré o ẹ̀bẹ̀ náà lẹ sọ náà wàá wọ̀ ọ̀ṣọ́ yìí sọ yẹn ní pété òkú bá ṣẹ̀dí من البدع استغفروا لأخيكم صلى الله له صلى الله له الثبات فإنه الآن يسلم أترى أقولكم يا أترى أقولكم في ملك تقول الله بايكم من بليه náà wọ́n sọ pé kẹ́kọ̀ọ́ sábà pé wọ́n máa tà mí ìdí nípa àmọ́ nínú yìí ẹni tó tó bá fẹ́ lọ ọlọ́run تعمل كل كذا لم تعرف بإلاف لم ترى كيف إذا جاء أبن الفاتي أتبع بين أمني بتاريخ بكين فالكوية واسو ما هذا بعد السمع أنا كفاية قاول yẹn sì ti gbá àwọn sunkún bẹ́ẹ̀ tó bá délé ní wọn káwó ló pé àkókò mọpa àkókò àbọmọpa lábẹ́ eléyìí báyìí ọjọ́ bó tó jẹ ń bẹ ọ. tó Abu Hurairah radiyallahu anhu wọ́n ṣe àmín ah, níbẹ̀ yẹn wọ́n ṣe àmín wọ́n túmọ̀ sí pé àmín yẹn àmọ̀ sọ̀rọ̀ àmọ̀ sọ̀rọ̀ bọ́ àmọ̀ àwọn pípò tuntun tá a máa rí gbà àmọ̀ ibo ni wọ́n ti rí wọn bóyá àbọ̀ ọmọ bóyá ni bóyá ẹni tí wọn kápá tí àgbàlùkù kan di ẹnu rẹ ní oṣù kù rẹ ń bọ fíkì eléyìí tún wà kúrò pé àwọn ọmọ ibi tó wà torí pé dáa máa nù sẹ̀rí àní pé ìmáàmù ó àmì máàmù náà àmì àmàlẹ́kà náà ti máa ń ṣe àmì ẹnikẹ́ni báyìí ti ti sọnù ọ̀mẹ́ni wọn kọ́kọ́ tẹ́ mí inú mẹ́lẹ́ ìkẹ́. غفر له ما تقدم من ذنبه gbogbo يوم yóò tí àmì rẹ bá ti dídí pẹ̀lú tàmàláìkà ọlọ́run bó ta foríjì tó ti sùn wọn nínú ẹsẹ̀ rẹ̀. kẹ̀kẹ́ àná ti máa gbé wọn kí bá tẹ òsì gbẹnu lọ pé kí ni ọgbẹnu pálágbá fún. àbí wọ́n ilé lọ bó bí aláìhìn wọn bọ́ọ̀lì. ẹ̀jọ́ àlẹ́ ìmọ̀ mi. ọkàn ra wí kí ni sọ àmọ́ bí tí fífi eléyìí ti wáyé ń dá àmà onígbé lọ́dọ̀ Imam Malik ó láwọn àríwáyà fún ìmá pé ìmá kò ní wí àmì eléyìí ní mọ́tà àríwáyà mi táwọn al-Madani yóò nínú àwọn ọmọ ìkíw rẹ̀ gbà wá onígbé ìmá mọ̀ ṣe àmì ṣùgbọ́n jẹ́jẹ́. fáwọn ẹni tí wọ́n ń bẹ lẹ́yìn imáàmù imáàmù Malik ní ẹ̀yin náà ṣe àmì sírra ní jẹ́jẹ́ Malik tó bá takuta nábì ńkọ́ náà ẹ wá jẹ ẹni tí ń kẹ́kọ̀ọ́ ẹ wá máa wá nábì nítorí pé Malik sọrọ à eléyìí wọ́n túmọ̀ sí pé èèyàn ò túmọ̀ sí pé èèyàn ò máa sóòlù kan tọ̀ torí àgbọn wa sókè pẹ̀lú àmín gbogbo bàtà máa ń tẹ̀ forí kan Allahu Akbar gbogbo bàtà máa ń gbórí sókè láti jókòó Allahu Akbar bẹ́ẹ̀ láwọn wí but mind you tí kì í bá ti sèwọ́n ní ìmá àfẹ́ kò gbóhùn sókè rárá but ìmá ọ̀ràn yẹn ló jẹ́ lórí ẹ̀ kó gbóhùn sókè lókè wọn táwọn tó wà lẹ́yìn rẹ̀ ó fi gbóhùn rẹ̀. náà kẹ́lò mi ti bá lẹ́yìn ní mámu tundu rẹ̀ máa o ó sì ọ̀gbọ́n ọ̀gbọ́dẹ́ lórí pé ìmáàmù yẹn lómi ti lọ rò kú ó sì tẹ̀sẹ̀ wọ̀ọ́rùn ni ó wà lẹ́yìn Allahu ẹlòmí tó àwọn adó bèrè kú pé àbí ti náà ìmọ̀ yìí ẹni tó wà ló ń àbùkátà kò gbóhùn sókè lọ́dọ̀ imam malik nìkan olóṣọ pé ẹ̀yin náà máa gbóhùn sókè ọ̀sọ́hìn nìkan ní gbóhùn sókè torí làdé ti tọ́ka sí imam nìkan ní ó gbóhùn sókè ló di wọn báwọn tó wà lẹ́yìn rẹ̀ bá ti rí pọ̀tó. tọ́ ní gbogbo gbàtẹ́ ń lọ sí forí kanlẹ̀ gbàtẹ́ ń gorí sókè láti forí kanlẹ̀ Allahu akbar wọn ní dábò rẹ̀ máa ń sọ̀rọ̀ ó sì sọ pé èmi ni mo fi ń ju ànábì jù láàrin sallallahu alaihi wọ́n ní máa sọ Allahu Akbar nínú pé mo fi irun jọ anábì náà ní kí n máa Allahu Akbar wí. ìdá Allahu Akbar Allahu Akbar kò ní túmọ̀ bó tilẹ̀ túmọ̀ sí pé Allahu Akbar máa ń kọ́ sọ kọ́ lọ́wọ́ ló ṣe kí ni ló tóbi jù. èzè láwọn akébọ̀ ẹni jẹ́ bá àgbàdo wílù kan náà lọ́kàwé ni wọ́n gbàdúrò láwọn akẹ́wà lélẹ́yìn ni àwọn ọkọ̀ ẹ̀kọ́ àwọn eléyìn ẹ̀rọ pé wọ́n ní ìdíkẹ́ kọ́ọ̀lù àtẹ́sẹ̀ wọn láwọn dáadáa àbí ìtẹ́yìn náà dára sí ní ìsìn ẹ̀yìn ọ̀dọ́ làwọn àjùbà ìdílé jùbà <laughs> wọ́n máa dára sí rọ́ọ̀. Allahu Akbar síwájú aláàtúbà ó ń sinmi nígbà tí èso ọmọ tọ́kì ọmọ tọ́kì ọmọ káàpù pé tí wọ́n fẹ́ pe káàpù ọmọ ń jáde jù wọ́n tún wọn títí tí wọ́n tún yarí báwọn ọmọ káàpù pé jù lárúbá gan lọ ẹ káàpù náà wọ́n á jọ lọ́wọ́ àtúbà àtúbà báwo ẹlòmíì ti ti ń dára àti irọ́ títí kò sí gbà lẹ́nu rẹ̀ mọ́ àwọn àlè máa mú mi náà irọ́ lásán torí pé gbogbo ẹ̀ka rẹ̀ mi tún wọnú sétí. lẹ́wọ́ <laughs> àṣìbá èwo ní àṣìbá ẹ̀rọ pé gbogbo rẹ̀ wọ́n ní ìgbà kọ́ làtẹ́sán lágbáwá lọ dáadáa náà ló túmọ̀ sí pé iná iná ti ń gbóná ẹ máa bọ̀ wá bẹ̀rù lọ́dún ní ẹ máa bọ̀ wá sínú pápá máa bọ̀ wá sàárà ayé alẹ́ fàlà àwọn sọ pé ayé alẹ́ fàlà ẹ máa bọ̀ wá sórí rẹ ọ̀wá ni ẹ máa bọ̀ wá nù sàárà sàárà àbúrò ọ̀há ní nítòsí gbogbo ẹ̀kúra ẹ̀ ẹ̀ ti sọ fún wa ẹ̀ ẹ̀ ti àgbàmọ́lẹ́nu ẹ̀ jórí ṣe níjọ́ kan ó sábà ń ta mẹ́yìn náà lẹ́nu níjọ́ kan kò ní kẹ́ ẹ pé ìṣòro máa lọ bá fi hàn bí àwọn ará wù ẹnu ẹtí bùkátà kẹ wá wọn báyìí. ẹgbẹ́ wo kọ́ máa bẹ́ẹ̀ ní ayé balasi pé balasi sẹ́nu ìbára rẹ̀ tutù yọ sọ̀rọ̀ fún àti máa yára ti fọ́ọ̀mù tí ó máa ti ẹlòmíì nígbà tí bá kó fún báwọn èèyàn gbà torí pé dáhùn sọ lẹ́rọ̀ lẹ́rọ̀ ọmọ kékeré tó kọ́ àmú mi bá ti jọ ẹ náà lò ẹ náà ṣe ìfọwọ́n àti ọ̀hún kò ṣe gbogbo ìwò sí ní rẹ́ẹ̀nù lórí ìgbà tí wọ́n bá kọ́ nípa rẹ̀ torí pé subhanahu máa rẹ̀ àkẹlẹ ẹsìn tiwa ni nígbà tí àbá wa wá mà nípa ẹsìn tiwa ká ti bọ́lá wọn bá ti ṣe ń tẹ àti bọ́lá wọn ṣe fẹ́ kan ládàá mélòó la mọ̀ tá kátó wá pé rubbish nonsense ayé alẹ́ torí de ilé ìró rẹ náà ni bàbá mi sọ lọ àtibá ṣe àtọkọ lọ àtibá báwo nígbà tí a bá kírun tán mọ ń gbọ́ táwọn kan ń sọ àtibá ṣé àtibá rẹ yẹn ẹ̀jọ̀ àwọn tó máa ń sọ àtibá kí ni ìtumọ̀ rẹ̀ gan tó ọmọ lọ títí àtibá bẹ́ẹ̀ náà arabi wo ni ati lédè na a ní tí èdè a ma má ti kódà kò sí ati lédè lárúbá ati ìwà shin ni ashi àmọ́ achi ẹ bẹ pé mẹ sí ni fura pé yẹ àwọn èèyàn yìí èso lódò má èso lódò má ọ̀rọ̀ òun so pẹ̀lú bẹ́ẹ̀ ìlọsíwájú àwọn èèyàn di ilé ìjẹun ṣe jẹ́ mbẹ́ o Allahu Akbar lọ́rùn sọ. lẹ́yìn náà àbúrò rírà tí wọ́n kúra àníṣe èmi lẹni tó fìrùn ju ànábì jù láàrin ẹnì kan ti já ń rọ lẹ́lẹ́ ìtumọ̀ sí wípé a lè fi ọlọ́run búra lórí ìjọba wa lójú yàtọ̀ sí bí ìyàwó ti máa ti láàyè nǹkan ọ̀dà lójú wọ́n láì wọ́n láì tọ́wọ́ àgbẹ̀tọ́ mọ́tẹ́lẹ̀. ثم بالله ثاني ثم أبي أقول قل والله تالله ثم بالله ثم بالله أرتيك ثم بالله الذي لا إله إلا هو هو اللي والله تالله ثم بالله قالوا منه بالله الذي ẹjọ́ kí ni bìlá ẹ̀rẹ̀ mo kọ́ lọ́ọ̀ tó ṣe pé mo fi gbòòrò ọlọ́ọ̀ tó ṣe pé kí yóò tuntun ọmọ ọ̀pọ̀ wí kankan kan tara rẹ̀ jẹ lásán tòbó tilẹ̀ jẹ́ bíbí láì tó síwájú àmọ́ àlẹ́dí àlẹ́dí kí ni. tó ilé ìjẹun tó ti jẹ́ mẹ́rọ o lè búra lórí tó bá tẹ lójú ètò tó máa tara rẹ̀ jẹ. lẹ́yìn náà nínú àdéhùn mi tó tún tẹ̀lé Abu Hurairah radiyallahu anhu ó ní idha qara'tumul Fatiha tẹ́ bá ké fáfíà ọ̀. فاقرأوا ببسم الله الرحمن الرحيم أي بسم الله فلوه فإنها إحدى آياتها تلك بسم الله وقنين وآية فاتحة الدار قطني رحمه الله كل ما أبدع أو نبي جادي إنه ترى سنة wọ́n sì rí pé èyí tó dọ́gba jù ní pé ọ̀rọ̀ àbúrò rẹ̀ rà ní àbá ti Abu Huraira òní pé bísímìlá àyà nínú fatiha ti sọ pé ìyàpẹ́ ń wà nípa rẹ̀ lẹ́yìn rẹ̀ wọ́n tún gbẹ ìgbàwọ́ ọ̀rọ̀ wa látọ̀dọ̀ Abu Huraira yìí kan náà wọ́n ní gánà Rasulullah sallallahu alaihi wasallam idha faraga min qira'ati ummil Qur'an rafa'a sawtahu wa qala amin rawahu ad-Daraqutni wa hasanahu wọn ní Abu Hurairah ní anabi sallallahu alaihi wasallam wọn jẹ ojú tuntun tó máa ké Fatiha wọn á máa ń gbóhùn wá sókè sàkíyèsí bẹ́ẹ̀ yẹn kọ́ falasẹ́ndì anabi máa ń gbóhùn rẹ̀ sókè nígbà tó máa ké Fatiha àtàwọn wàá kọ kékeré ní àmín táwa ni wọ́n fẹ́ fi ti ẹjọ́ tó ń tan ara rẹ̀ jẹ tẹ́lẹ̀ bá tún ṣe àmì yóò tún máa wò ń wò pé ẹ̀rọ ìyàwó tí ọ̀pọ̀ tún náà yìí wọ́n tó wá gbọ́ yé àdéhùn mo rò pé yé wa tó wàá wí ámì wàá ti ṣe kíni wàá gbóhùn rẹ sókè ẹnì kan nínú ojú máa ń sì mí bìkọ́ káàdì áá pé áá yóò lò kéèké irọ́ láì tó o bá yanu fi ṣe tọ́lọ̀ wàá ti yanu fi ṣe góòlù bá wà lálẹ́ abẹ́ ìfura àwọn bọ́ọ̀lù àwọn akẹ́sì ya wèrè ń jò ní lórí títì ìgbò ọ̀pìrì ọ̀pìrì ọ̀pìrì àti ọ̀pìrì èṣù ìṣá rẹ̀ jọ̀mọ́ ó ní ah, bọ́ọ̀lù ní látago márùn wọ́n tẹ̀sẹ̀ kọ̀ǹtà ẹ̀ ah, wá tago márùn tago mẹ́sàn mágírìbù dà fáwọn ọ̀daràn ìṣá ìdà fáwọn ọ̀daràn àbí wọ́n máa dìde di rẹ̀ ah, kó àwọn action kan lè ṣẹlẹ̀ láàrin o fa ọmọ ayé ló kọ pé àwọn sáyé náà nìyẹn ẹ kú sáyé káyé eléyìí àfihàn ẹ. ibi tó o bá lè yanu ṣe àmín ọ̀pọ̀lọpọ̀ wọn ò pé kóun ṣe àmín o olùkṣẹ́ ńlá ṣé máa ṣe ń fún fún aládùúgbò gbòòrò yóò sì yanu sáṣẹ dání èkó bẹ̀ ẹ̀rù tó máa ń yáwó káwọn ẹ̀rù sọ wọn kò kọ́ fún un káṣe kọ́ àná ọmọ wọ̀ bẹ̀ àtẹni tí yáwó tó ṣe àti ẹni tó ṣe gbòòrò ẹnu ìwé wọn yá jù sẹ́ni tí ń kó o máa kọ́ fún un àbọ̀ ní kó dáadáa ọ̀gbọ́n kú. àwọn olùbílẹ̀ torí ẹni wá kúnlẹ̀ láti sọ àmì ọ̀dájú pé àtisọ góò lọ yà sí ọ̀rẹ́ àti rí ẹni tó sọ yẹ góòlì tó kú bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan kí ló ń sọ fọlọ́ ń dọ̀gbìn dàgbì yàgò ní Sudan yẹ àwọn tí méjì kan Hilal àti Maria wọn gbá bọ́ọ̀lù àwọn eléyìí bọ́ọ̀lù wọn sì máa sì máa fa wàhálà rù ìgbéta ní ojú alù bìtá ni lọ tó burú àwọn tó wọn sọpọ wọn wá jẹ tó ti wọn láti gbé wọn jẹ báyìí lórí kóòó tó ti ṣubú bẹ́ẹ̀ wọn bá gbó òkú láyé lórí tọlọ ẹ dákun kílẹ̀ yẹn bẹ sọ fọlọ wọn ló bí mọ̀kún tó ló lẹ́wà tí kò fi dé كنا نشاهد مباراة كرة القدم بين الهلال والمدينة أو أو فوتبول ماتش láàrin ìlànà àti màlẹ́ ẹ̀sùn ọ̀fọ́tmẹ́tìlì wọn kà ti jẹ tí wọn ti gbó òòlà tó bá bá rọ̀ ń bì. látùbọ̀ tán rí àbọ̀ ń bọ́ọ̀lù látùbọ̀ tán kọ́nà ọ̀dà kókó sànù ọkọ̀jú kàtúndọ̀ tó ti wọ́n dà ọ́ torí ẹ̀ tó bá ti kùnà láti lè ṣe àmì ìgbàmù rẹ̀ jẹ́ ẹ̀mọ́ ẹ̀ ṣe àmì gbogbo ẹnu rẹ̀ sókè dáadáa ṣé lè jẹ́ bíta dùn sínú mi lè jẹ́ bíta dùn sínú mi. lẹ́yìn àbúrò rẹ̀ àbìnà owó rẹ̀ fẹ́ sẹ́rù mi àwọn náà tún bí adé ti wá ilé mẹ́fọ́jọ́ jáde tó náà tún tọ́ka sí bá nàbí màṣẹ́kẹ́ni wọ́n máa ń wọn sókè pẹ̀lú ẹ̀rín so ọlọ́run bàtà ń bẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn òròyìn rẹ̀ tó ga jù pé kó fún wa ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa kó ràn wá lọ́wọ́ láti máa fi ní sáà àgbọ́yé sí wa o subhanahu wa bihamdi nṣẹ̀wọ̀n lẹ́yìn ilẹ̀ ẹ̀ ń sọ̀tún lọ́wọ́ pé nípa ń ta ti mọ̀ pàtó. nípa ti fi pa àtọ̀tà rẹ̀ tó wá àwọn ọmọ ìlú. àti láti ní secret kì í ṣe pé kí gbogbo àwọn àtẹ̀sìn náà wọ́n kọ́ ọ̀tọ̀. àwọn kọ́mítì tí wọ́n gbé kalẹ̀ fún ètò náà tí wọ́n ti ṣe àwọn ìwé ìwé kan fún wa tó ṣe pé a pin a ti ń pin káàkiri wà pé láti fi orúkọ wa sílẹ̀ tí a bá dẹ̀ wo orí ìwé náà a rí pé wọ́n categorize àwọn bí owó yẹn ṣe wà sí pé ètí abárí pé yóò yóò lè rọ̀ wá lọ́rùn bẹ́ẹ̀ tí wọ́n tó bá yẹ pé wọ́n ní pé fún ti hospital yẹn tó bá yẹ pé olóṣooṣù ni afẹ́ máa dá táìpù olóṣooṣù afẹ́ máa dá wọ́n ní pé category òun lẹ́ àǹfààní ló máa mú five hundred naira wá ní oṣooṣù category b òun máa fi eight hundred naira wá ní yóò máa mú wá ní oṣooṣù category c òun lè mú above one thousand naira wá. so tọ́wáyé pé wa so ibi tá a wá wa sí yẹn á kọ é so yẹn náà pé every month á dẹ̀ kọ nọ́mbà wa náà síbẹ̀ torí pé yẹn láti mọ náà wa létí so every month a mọ yẹn náà pé five hundred ní àwa lágbára nìyẹn tọ́wáyé pé bí wa yẹn tó pé eight hundred ní àlá lágbára tọ́wáyé pé sí wa yẹn náà pé anything tó bá ti one thousand ní a lè mú wa lóṣù dẹ̀ wo ìwé yẹn rí pé àwọn kàdúgbò. àtàwá wo ìwé yẹn á rí pé a tún ní àwọn a ní àwọn ọlọ́sọ̀ọ̀sẹ̀ ń bẹ̀ ní ìtòsí pé fáwọn àtàwá yẹn ti bóyá àlágbára títí oṣooṣù yẹn báyìí gbé níbi tẹ̀yìn yẹn kátígórì altf hundred naira kátígórì btf two hundred kátígórì tèrè àbó four hundred naira so àwa tí èyí tí a bá rí pé ó rọ̀ wá lọ́rùn jùlọ àwọn ọ̀nà méjì tí a kú jù hmm? so àwọn tó pé àwa ní kápá ìkan tán náà àwọn èèyàn náà ṣe tó bá rọ̀ wá lọ́rùn níbẹ̀ kábàdì pé àwa náà àgbẹ̀yìn níbi ètò yìí tí wọ́n ti ń pààkì mú yẹn káàkiri ìró kọ̀ọ̀kan tó kí á gbé akókò wálẹ̀ kọ nọ́mbà wa àti kí àti àdẹ́gbẹ́ wa ká lè kọ̀ǹtàkì wa. gbọ́dọ̀ fún àlọ òkú ọlọ àlọ tí kò rí kalẹ̀ ọlọ ìgbàdá bá tó débẹ̀ látòdà. Thank àwọn aláàbí léèrè ètò àwọn ọmọ ní pé méjèèjì láhùlọ ọkọ ọtẹ ńlẹbìlà lọ sọ tó bá ti gbọ́ tó takò tó ọmọ òbí léèrè ẹ̀rí kejì pẹ̀lú mi lọ́mọ gbé lọ́ba. kò sí wàhálà èèyàn gbàgbé láti sọ àṣọ láti sọ ìròyìn náà nínú ẹlẹ́kejì. kí ni jẹ́ òfin kan òfin kan ẹ̀kọ́. sẹ́ni ti parí. ha ha wa hayya ala sọlẹ hayya ha ìwọ̀n pèlè di la ọ̀bẹ ti hẹ́wọ̀ ha ọ̀nù. ìṣe ń jẹ́ ní ó kọ́ rẹ̀ lédè làbà ìṣe hẹ́ẹ̀ hẹ́ẹ̀ ò mẹ́ ń dára sí rọrùn ṣáàún ọ̀ọ́n ìtọ́ tẹ̀lé mi so àmàlà fìkà sí ń jẹ́ hẹ́ẹ̀ lédè làbà náà tìrẹ̀ sọ pé hayà ala salat hayà ala salat hayà ala al kìí tẹ̀lé wọ́n pe owó ní tàn lọ́dá sí tó eléyìí tẹ̀lé ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n wọ́n ṣe bèjì ẹ̀yin lẹ́kàn wọ́n á sọ di bukọ́tẹ́ ló fún bèjì wọ́n máa tọ́kọ́ dé àṣà sẹ́yìn pé káyọ̀dé yorùbá kò sẹ́yìn àmọ́ àwọn ọ̀dẹ̀gbọ́n tàbúrò ṣùgbọ́n tó ti ń bẹ jura wọn lọ. Náà. ní ìsinyìí báyìí gbogbo àwọn béèrè tẹ̀ ń béèrè nítumọ̀. Àbí òye fún ẹ kí wọ́n máa ké ní jẹ́ ní wa, kí wọ́n ní ìmáà? Wọ́n á ń bí ìgbà àwọn sàádé àdáná bisalòlá àtúnà bí wọn pé làálẹ́kùn tọkọrọ òun náà kálíbà ìmánìkù títí kẹ́ńkì ó lẹ́yìn lè má mú yín ọ̀rọ̀ ẹ̀zẹ̀ ni àrọ̀ sọ̀rọ̀ wọn ni bẹ́ẹ̀ ni lásùlẹ́kẹ́ ìdá àdábì wọn ni láti fàáyì ìlà bí omi kìtà bẹ́ẹ̀ iná òòlà sọ̀rọ̀ ẹ̀sẹ̀ lè mẹ́lẹ́mí àkùrọ̀ àbíhà ẹ̀ tún wọ́n dọ̀ dáhùn wọn àfi fàtíà nìkan. torí kò sírun fún gbogbo ẹni tó kírun tí ò kí fàtà ànábì ọ̀wá bá wọn wí lórí bí wọ́n ṣe máa súré ké tẹ́lẹ̀ ìfi hàn pé bàtú wọn bá lẹ́yìn máa máa súré ké ni gẹ́gẹ́ bá alhamdulilayi kí wọ́n bí láàrẹ̀ ọ̀rọ̀ náà lè wọ̀ gbọ́dọ̀ àlọ́yìn lè máa kéèké ni. gbogbo yìí wa àwọn ọmọ bá dín kejì wò lọ́wọ́ àbẹ́rẹ́ jọ mi bí báwo wà pèjúwe rẹ. sọmọ pé tí wọn náà pè ń bẹ àti tó ti wà ń bẹ wọn máa sọ wọṣá wà kí wọn kà á yà yẹn ká gbọ́. náà. ẹ wà kó o náà ní kò tó jọra wọn. kálédè tiwọn lọ́dá pé yorùbá yìí sara rẹ̀ jẹ́ tí yorùbá máa ń ṣe nígbà wọn máa ṣìnì pé wọn máa ṣìnì wọn máa pè ó lè ní wàtámpì wàtámpì báwo ẹ kọ wàṣámpì pa ẹyẹ pọ wàṣá wàṣámpì wàhùhà wàṣámpì tẹ̀sí ló lé mẹ́ẹ̀ ṣé ló lé adìẹ ẹ wọ ṣẹ́ǹtì ajẹ́ bó ti jẹ́ ọ. kéènù wọn ni wọn ni wọn ṣe. kí wọn ni wọn fẹ́ ká máa ti síkẹ náà máa rùn ni wọn ni ká máa rìn pápó ẹ kí wọn ni ká máa ti ẹbí wọn léèrè àkókò àwọn ètò ànábì fa tó lẹ́yìn náà tí instruction nìkan wá ti dákòjá ànábì sọ wà lẹ ẹ ṣe Ọlọ́run sẹ́yìn lẹsàn án ṣùgbọ́n àmọ́ kìí ti pé kí wọn náà wọn ti pápó sẹ́yìn ká ti jù ìfọwọ́fẹ́ sálọ dákẹ́pẹ́ púpọ̀ ẹnu rẹ̀ rún ìsìnkú ọ̀fẹ́ wọlé ọ̀fẹ́ gbẹ́nu rún wọlé ìsìnkú ojú látọjú oorun ṣùgbọ́n ní ká máa fi pápò fi gàdẹ́ẹ̀tì ẹnu ká ẹ gbogbo bàtà bá di ọba bó ń pápò mi ìwà yẹ kí gbogbo nǹkan náà kọ́ ní ìtumọ̀ lọ́dún tiwa náà bá ìtẹ́lómi fi ẹni pápò lórí ọ̀ wọ́n ní kó orin pápò kó tó bẹ̀rẹ̀ ọ̀yọ́ àgbèsí ẹnu lórí ọ̀.

ọkọ tó ti ṣẹlẹ̀ ẹni tó ti ṣẹlẹ̀ níbo ló ṣẹlẹ̀ níjọ òkú ló ṣẹlẹ̀ ni lẹ́yìn náà ti dá àwọn kan yẹn débi kó ti sú wa ẹni kan wàá jẹ pọ nìkan lọ dá dúró àní kò ní ọrùn ọmọ akẹ́kọ̀ọ́ tó béèrè ń jó ní bẹ́ẹ̀ láìpẹ́ yìí mọ ń bọ̀ ṣe sùúrù ẹnìkan tó béèrè láìpẹ́ yìí àtúndáhùn rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni àtúntò ṣàlàyé pé ipò wo ni irun rẹ̀ wà lópin ìgbà sẹ́nu mi ọ̀gá wa pọ̀ wọ́n tún sàlàyé rẹ̀ sẹ́ni kẹ́ ọ̀ka wo ibẹ̀ máa sọ nítorí pé ìmọ̀ ẹ̀sìn Islam fẹ̀ tẹ́ẹ̀ bá ti máa béèrè nǹkan tuntun tuntun ẹ̀ sọ adolódo kẹ́ ọ̀kan wọ́n pe náà láwọn ti ti lu kéńkéń subhanahu wa ta'ala. Allahu akbar, Allahu akbar.